وعليكم السلام ورحمه الله وبركاته الحمد لله صلى الله عليه وسلم ó kọ́ wa lẹ́kọ̀ọ́ láti ìlú ìdílé lọ́sọ̀rọ̀ àwọn mẹ́rin lórí ọlọ́run bá ṣe ọ́ fún ẹnì kọ̀ọ̀kan wa jíjẹ mímu wa nílẹ̀ nílò wa àbẹ̀dáàbò ọmọdé afẹ́ràn. ọlọ́run á ń bẹ̀ ọ́ ọdún ó tún máa ń wẹ́rẹ́wẹ́rẹ́ ọlọ́run á bẹ̀rẹ̀ bí sọ̀tún ọ̀rọ̀ lọ́wọ́ ọ́ orílẹ̀-èdè wa Nàìjíríà lọ́dún wá lọ́kàn balẹ̀ níbẹ̀. àmín. dákun ń bọ̀ lókè ń bọ̀ nílẹ̀ fún mi ọlọ́dàkùn dákun adáàbò ẹ̀bùn wa. àmín. òkè mú wa nílẹ̀ nílò kan lè kó tòrò. àmín. bẹ́ẹ̀ la wá sọ bẹ́ẹ̀ fún gbogbo orílẹ̀-èdè àgbáyé. púpọ̀ mi tí ogun ti ń ga mùsùlùmí ọlọ́run àbẹ̀ ọ̀dàkùn mọ́tàlá àpẹ̀tùsílẹ̀ ọ̀. àmín. kò sí ká lè máa rí ọ̀sùn pẹ̀lú àwọn àtẹ̀síwájú lè ní ah, nínú ayé àtàbábọ̀ pẹ̀lú àwọn àǹfààní kọ̀ọ̀kan ta ní oṣù rẹ̀ bí ara yìí káàkiri ìyẹn náà pẹ̀lú ọlọ́run àwọn ọmọ àwọn àǹfààní kọ̀ọ̀kan tó tún kù sọ sí amẹ́nu bá ayẹ̀ rẹ̀.

tí a tún máa sọ náà sábà ọlọ́run náà sọ nígbà tí ọ̀rọ̀ pé ọtí ọlọ́run má má sẹ́yẹ wá lọ́nà tí ó sì fi múlẹ̀. àárẹ̀ yìí náà lọ́kọ́kọ́ wá lẹ́yìn bẹ́ẹ̀ lè ti àwọn àgbà lọ́wọ́ tó ti kunu tó bá wá bẹ̀rẹ̀. wípé ẹsẹ̀ gbà ní wọ́n lòdò bá ti fẹ́ lọ kí wọn tàbí tí ọ bá ti wà lẹ́nu tó ti mú sí ẹ má lọ mọ́sálásí o ẹ má wọ ní mọ́sálásí ẹgbẹ́ lọ kí o nígbà tí wọ́n ti fẹ́ ni o nígbà tí wọ́n ti fẹ́ ni o nígbà tí wọ́n ti kù sí torí pé ẹ torí pé tí ẹ bá ti kú sí kò ní máa ṣe gbọ́n láti wá sí nípa àwọn oníṣẹ́ ti àwọn àdúgbò onírànà ilé ìtààmú wa ẹ̀ lọ́sí àbúrò ti ọ̀dọ̀ àbáwa àbúrò àmì àtàwọn ikú wọn tó fún wa pé àwọn

ọba ẹ̀fẹ́ ìjòkó ní mọ́sálásí ẹni bá ní ní nọ́bà lára ọgbọ́n ìjòkó ní mọ́sálásí ọgbọ́n ọmọ wa ní mọ́sálásí ìfọ́n ńlá áárín ìṣẹ̀lẹ̀ ẹni tó bá fẹ̀ tó kọ̀ọ̀bẹ kọjá wọlé àbí tó kọjá lọ lásán ó ní ájà kan tí òṣè tí òkè ìjòkó sínú ẹ̀ kò sàbọ̀ ìdílé. bákan náà a tún wá gbọ́ ọ̀rọ̀ míì ní pé ó ṣe é ṣe kó rẹni àbẹ́yẹn wà lórí ìrìn àjò àbẹ́yẹn sì kọ́ ọ̀sán ìyàwó ẹni náà ní ẹni tí ò wá tó ni ẹni tó ká àtàlẹ́ ilé ìlànà pé ìbọn ẹni ọ̀nà bá èyí ó ti jẹ́ ìyá kan ọ̀dùn òun náà ní pé tí ìlú bá yàwó ẹni lálùpọ̀ pé dáhùnsà ìmáàna máa dá ìmáàna àìsìmáà tí ìlú bá yàwó ẹni ayé ọ̀rọ̀ tó wá lọ́dọ̀ bá àbúrò láti táwọn pé máa ń ayé jásà èèyàn kọ́ san obìnrin ẹni ìyàbọ̀ ayé ìṣẹ̀lẹ̀ tí wọ́n bá wà pàlàyé ọ̀rọ̀ yẹn tó kí wọ́n ti ẹ̀jẹ̀ tí kò rẹ̀ náà àti àlóòtọ́ wọn kò ní jẹ́ ìtumọ̀ ń pé dáadáa ní ìgbà tí wọ́n ti obìnrin pé ìyẹn ti gbọdọ̀ kékeré o àlùwà láti bàjẹ́ tó lè lọ sí ọ̀sán àlùwà láti kó tó nípa nígbà kódà níbi àti ìdáhùn ìyàwó rẹ̀ náà àwọn ọ̀gá rí pé àlejò ní ìdáhùn ìyàwó rẹ̀ sọ̀rọ̀ láti fún bàbá lálejò. ìlànà àwọn ọmọ bàbá yìí máa lánàá lórí abẹ́rẹ́ ilé pé ó bá ní fún àwọn ọ̀dọ̀ kọ́kọ́ mọ rẹ̀ bó lè ní bó lè wọ wọn náà lè fọwọ́ pa obìnrin lọ́nà kọ́ mọ́tì ẹ̀rọ kẹ̀kẹ́ kí ìdákọ́ lọ́tẹ̀lẹ̀ láti fún bẹ́ẹ̀ náà lórí ìdíje pé tóun bá fọwọ́ pa obìnrin àbúkọ́ wọn lọ sọ mọ́sálásí tó ti mọ́sálásí gbogbo tòkòtò ló ti kẹlẹ ló ti rìn nígbà tí ó léyìí ó ti dada ìrẹ̀lẹ̀ bẹ́ẹ̀ ó ti kẹlẹ ó sálùwà lá ó ti lọ fọ ara nìkan ọmọ kókó àlùwà lá dada ni. ṣùgbọ́n tó wá lọ jẹ́ sí pé òfin kò sí ìwé léyìí tètè ló ẹni bẹ́ẹ̀ wọ́n ní wọ́n dáa sí pé ìsìnkáàbù ni tó eléyìí tí àwọn àlàyé tó wà lábẹ́ ilé yìí àwa ní tó bá wá jẹ́ ẹni tó bá wá fọwọ́ kan obìnrin náà pẹ̀lú ọ̀nà méjèèjì tó kó lè jẹ́ tó wá bùkátà owó ẹ̀yẹ lọ́jọ́ ìgbìmọ̀ àbó bùkátà àlùkù kó sàdùwà láyé kò wá lórí àrẹ́gbọ́n kò lẹ́gẹ́rẹ́ kò lórí ẹgbẹ́ wọn náà bá yọ bá tó fún wa. فلم تجدوا ماء فتيمموا صعيدا طيبا Àrí tó pọ̀ sínú kódà sínú mọ́dálù kan wọ́n ní ibi tó wà lórí ilẹ̀ náà ara ẹ̀ ni. irúgbìn tó wà bẹ́ẹ̀ ara ẹ̀ òkúta ilé bẹ́ẹ̀ lẹ́yìn tó ti pa nínú àwọn bàbá àwọn sọ pé bí ètò ẹ̀yẹ nìkan ni nínú àwọn gbogbo ẹ̀ ilé àbá mi lọ lórí ẹ̀ ní pé ara ilé náà wà. ṣùgbọ́n lọ́nà tó káṣe lórí ilé pẹ̀ ó dáa pọ̀ káṣe lórí òkúta ó dáa pọ̀ káṣe lára òbí tí wọn ò kùn lọ́jà ó dáa púpọ̀ lọ́sí àbáwárí láàbùrẹ́ tí ó bá wà bí ìpè tó mọ́ wá ààrẹ tó fún wa ló fi tata lé lò gbogbo ibi abájí náà dọ̀rúrà náà lọ́jọ́ kí láwọn àgbẹ̀ dọ̀rúrà ọjọ́ ọmọdé wọn. Tuntun ni àtọ̀wọ́ lọ́dún. Èyí tó bá púpọ̀ lábẹ́ ìkò ní púpọ̀ kẹ́tẹ́ yẹn bá ní náà lórí ilẹ̀ ẹ̀rọ náà ní ọmọ ẹgbẹ́ rẹ̀. Kódà kò tó wá ní kẹ̀kẹ́ ga. Àbẹ̀ ní o ti kẹ́rẹ́ o tó ní kẹ̀kẹ́. Ọ̀gá tó wá sọ́rọ̀ ilé yìí hẹ̀. Mẹ́nà lè àjà yìí. Mẹ́nà lè àjà yìí. Wọ́n ní ẹwà lápẹ̀jú ẹ̀sìn ibi tẹ́ ẹ wà bóyá lọ́dún omi ni ẹ yóò fẹ́ gbà mí. Àlùkò ní ìlẹ̀ ìgbà òkè ọ̀ ẹni tó wà lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ wọ́n lẹ́nu wà lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ wọn àbọ̀ ọ̀kà kú àtúwọ̀ kú àtúwọ̀ ààrẹ ìgbà wọn wà dáadé ọ̀rọ̀ kú àmì náà tùwọ̀ láti fi ìfẹ́ náà láti dá wa. Bàbá ńlá wa àkọ́kọ́ ara ìfẹ́ ní kọ́nà. Lọ́wọ́ tẹ̀lé fún pé àlùkò ẹ̀rí tó ti múlẹ̀ dáadáa lọ́dà lẹ́nu lórí ilé yìí. àmọ́ tá a lórí abẹ́ àtọ̀lọ́dọ́ tòbí lè máa bọ̀ ọ́ tí ò bá ti ní tá a bá ti rí àwọn eléyìí tó jẹ́ àwùlàwùlà tó bá sọ náà lọ́kàn. abẹ́rẹ́ òkú wa ní àgbẹ̀ lọ́wọ́. abẹ́ ilé yìí wọ́n bá tó kẹ́bí wọ́n mú ọ̀rọ̀ wá àwọn ọ̀rọ̀ kan wá tó ṣe wípé lórí táyà náà ṣe èsì àgbáyà eléyìí ká sọ lánàá mo tẹ̀lé fún ọ̀rẹ́ ẹ̀ka tó ti kéde òun lẹ́ ẹ̀ka tó ká lẹ́ ọ̀gá akẹ́kọ̀ọ́ ìlú ọ̀pọ̀ lọ́dẹ̀ yìí. bọ́ọ̀ fún wa tí wọ́n mú wa nípa sọ́ọ̀bù tuntun láyà wọn gan. ẹ̀rí ká ti mú àwọn ọ̀sán wa gbájú. ẹ ọ̀kan yìí náà láàbù wá lókè ìyẹ̀wò náà láàbù wá lókè ká tó kọ́nà náà wúlò púpọ̀ láti fi àwọn ọ̀pọ̀ kan sí méjì kan bẹ̀. Ọba ní àná kọ́nà tó bá rẹ̀ fún wa. Bákan náà, àdéhùn wọn wà ní ọ̀rọ̀ ìbọ̀ ìfúnni wa ní fún bàbá wa ní ọmọ àrà àrà. Fún ọmọ ní ni rẹ̀ àti sáà عن عائشة رضي الله عنها وأنها استعارت من أسماء ولادة ويا رجاء ويا بيجيون أي أرى فتاة مرسوم مثل ولادة الكتين الكتين الكتين الكتين الكتين الكتين wọ́n lé ìní ó ti lẹ̀kẹ́ pípé irú àwọn tí àwọn alágbára máa ń lò àwọn ìyá rẹ̀ nígbà wọn fúlàní náà máa ń lò dáadáa nígbà ń yọ̀ wọ́n ní ìyá wa áyíṣà wọ́n wá yá kan lọ́dọ̀ ọ̀tá ni wọ́n yá kan lọ́dọ̀ ìyá wa àtúná tí ń ṣe àdúrà wọn yá kan lọ́dọ̀ wọn. ṣẹ̀kú ìyá wa sáyẹn ọlọ́dà làwọn ọmọ àbá wa. wọn bá ìyẹn máa yá ni ní nǹkan èyí tó kó ti rẹ ni. ọ̀dà rẹ̀ ti bàtà sí nǹkan ọmọ bá ti bàtà sí nǹkan. ọ̀rẹ́ wọn máa ìnáwó rẹ̀ wọ́n gbọ́dọ̀ kàn ọ́ wọ́n ti dá ipa kò náà gbọ́dọ̀ tí wọ́n tó náà nìyẹn. ọlọ́run ti wò ní lọ́wọ́ lẹ́nu kẹ́ni kejì náà ń jẹ́ ìjọmọ ìyá níjọra yín lọ́wọ́ وتعاونوا على البر والتقوى والتقوى ولا تعاونوا على الإثم والعدوان. كما يقول الله ní ẹ̀kọ́ alákọ̀ọ́kọ́ yìí ti gbà tó wọ́n ní sàhálẹ̀ ẹ wá ló mọ̀ sàhálẹ̀ ní ìgbà tí kí ni kó bá sọ̀rọ̀ ó sọ bẹ́ẹ̀ lọ́wọ́ ìyá wa ń gbà. ibi tí wọ́n wá lọ sọ náà bàbá àgbà ọ̀tún wà ní fún bàbá àgbà ọ̀sọ́lá lùdí aláṣọ́lá lè ha. àbíkú àti ó yá ẹ máa wá lọ. àbíkú àti bí àwọn ọ̀sẹ̀ àbíkú náà wá ìgbà ọ̀run náà lọ. ọ̀wọ́ tàbí ńlá wọ́n gbọ́dọ̀ tó tó ń wá lọ bàbá àti àgbà tó ń sọ̀rọ̀ àbùkù wá tó wàlẹ́sà máa mú máa omi wọn wá lórí fún ìsàlùwàlá àkọ́nú ìgbọ́yé ìdìbò ní wọ́n bá tún lẹ́sà lọ. Àjẹ́kù sáré yára fún mi wáyé fún bá wa rí wọn sílẹ̀. Níbi eléyìí, ẹ̀rú bà wá nípa tí ń jẹ́ ìran ló mú wọn kí wọn. Láwa ń kí wọn. Ẹ̀yà ajá fún bẹ́ẹ̀ o, wọ́n bá kí wọn. Bẹ́ẹ̀ wọn kò sí bẹ́ẹ̀ wọn ò sí bẹ́ẹ̀ ẹ̀rọ àwọn kì í kẹ́dákẹ́. Àbẹ̀lẹ̀ ìbẹ̀rù ọlọ́run náà ló wọn tẹ̀lé ọ òfin ṣe ní pé wọ́n tẹ̀lé àbẹ̀lẹ̀ tẹ̀lé ọ ìgbà wà á máa káwà máa lo àsìkò náà wà tó wọn lọ ìwọ kí ìwọ ṣe lásìkò ní bọ́ wọn lọ́wọ́ kí ìwọ ṣe lásìkò ní bọ́ wọn lọ́wọ́ àwọn dùn ìdábàtí ni àṣà ẹ̀ àbí ni ìwọ́n wọn máa tètè wọn lásìkò òun tó tó tòmátì tó lọ́sùn nítorí ló wà láàrin àdìsí tó lọ́sùn tó wà lásìkò àdìsí tó àti àdìwó àti àdìsí tí àdìsí òun tó àdúrà tó lò bọ́ọ̀lù tó mú bọ́ọ̀lù àsìkò mú tó ṣe wọ́n tó dòkó sí ní géèmù wọ́n ta géèmù wọ́n tó wà ní bọ́ọ̀lù ó ń ta àfọ̀wúwò níṣẹ́ ní kọ́kọ́ ló kò ṣe kó wá lọ́lá kó wá lóore lásìkò tó ń dòkó sí ní lórí ṣe lẹ́yìn àwọn ìṣẹ́rù ìfásitì wọn bá jọ máa wọn lọ́wọ́. وفي مجاز نقل بان عن جماعة فشد ذلك يا رسول الله صلى الله عليه وسلم وقال له طبعا نبي ويلا نبي كما تلو ونفع أنزل الله آية تتيمم ومن آية فيها أما الله يجب أن يزيد هو أن الطبيعة الآن ما طبيعة وإلا وفي الغيبان أن يجمع الله wọ́n á sọ fún ìwádìí pé jẹ̀dá kí ń dá òkọ́ ìlà bẹ́ẹ̀. Ha ìyá dada ọlọ́run bàbá àbí ilé mi ló lè. Sọ̀rọ̀ lọ́ọ̀lì. Máa ń bẹ́ẹ̀ máa ń bẹ́ẹ̀ láti fi àmúrún ẹ̀sọ̀rọ̀ ìnà. Ẹ̀ka kan ò ní fẹ́lẹ̀ sí ọ. Lẹ́ka tó kàn pọ̀, lẹ́ka tí ó dùn mọ́ni, ńlá jà á lọ́wọ́ lẹ́ka. wáyé ìmọ̀tì ní ilẹ̀ ìlú ayọ̀ ẹ̀wọ̀. Àà ìkẹta tí òkú máa ní tí ọ̀sẹ̀ tí lọ́rùn kan òní ṣẹlẹ̀ sí ìyá ìwọ̀ ìyá dáadáa yẹn. Àyà tó ṣe ń pé orí ọ̀tá ara rẹ̀ ṣẹlẹ̀ sí ìwọ̀ gẹ́gẹ́ àti kò sì ní lápapọ̀ àbẹ́lẹ̀. Bẹ́ẹ̀ pé tí ò bá sí ẹ̀gbà tó sọnù tó sì bá ṣe ìbànújẹ́ ìyá wa ẹ̀dá. Ó ti ẹkú ní náà o. tẹ wo lé ẹ wẹ pé àǹtí rẹ lónìí ni lónìí ẹ bá bẹ láti ní ọdún láti bá mi náà wọlé lọ́wọ́ tó tọ́kọ̀ ọ̀dọ̀ náà nìyẹn ọ̀họ̀ ìyá wa ẹ̀ dáwọ̀ bẹ̀ ìka yẹn bá wà ní àti mo já lórí ọmọ mo ò wọ náà kí wọn bá yà nǹkan ṣé máa pàtàkì lẹ́nu rẹ̀ sẹ́yìn pé ọ̀kẹ́ الاستعارة أنا في كان يوم برضو الإعارة في الفكر ذاك إعارة في الفكر أقول لك تقولي مثلا ó fojú kòkòrò bó ṣe dá nǹkan yẹn padà níbo ábẹ́lì tàbí wọ́n lọ já nǹkan lọ́dọ̀ ẹ̀sẹ̀ ní wọ́n ẹ̀sẹ̀ ọwọ́ ló lò kúrò ọwọ́ ń bẹ̀rẹ̀ ìgbà wọn bẹ̀ ṣẹ́fẹ̀ ṣé mo yá jùlọ nígbà tó lọ tí wọ́n yọ wàhálà ọwọ́ bọ̀ ìrírí òbí ṣe tọ́wà dé tó ṣe yẹn ọwọ́ ìwàhálà pátá gbà lọ dáre fáwọn èèyàn tún pé kíni wọ́n fẹ́ jẹ́ sábà dùn sáwọn tó ní

ní ọwọ́ àìsà kò sílẹ̀ látara bẹ́ẹ̀ nǹkan ń bà wọ́n nínú jẹ́ ọkọ̀ ń bà wọ́n lẹ́yìn látara kó ọkọ̀ ń bà wọ́n lẹ́yìn ẹ wá wò ọlọ́wọ́ bá àlejò láwá tara ju wọn ọ̀rọ̀ tó fẹ̀rẹ̀ yẹn lọ́dún àpò ọ̀rọ̀ ayà ẹ̀ dáadáa gẹ́gẹ́ bí èyí ọ̀pọ̀lọpọ̀ àwọn afá àtọ́ka tuntun ọlẹ́sẹ̀lẹ̀ nínú àtúláàbò mùsùlùmí lórí sísọ̀kalẹ̀ ayà ẹ̀yà múlùmí làwọn ọ̀rẹ́ nínú ẹ̀kọ́ ló ta fún múlẹ̀ yẹ̀má mùsùlùmí òun ní pé tọ́wọ́ máa ń lo ìfẹ́ kan fún wa tó bà wá nínú jẹ́ ó lè bà wá ní sẹ́fà tó wọn bá kọ́kọ́ pé ṣùgbọ́n ká lọ mọ̀ yí pé nínú ẹ̀mọ́ ẹ̀rẹ̀ ẹ̀sìn yìí lè sọ̀rọ̀ ọlọ́wọ́ bá àdé lọ́lá máa ń pẹ̀lú ara wọn gbà lò ẹjọ́ ọ̀sẹ̀ ọlọ́run kọ́ bà wá nínú jẹ́ yẹn má lù kòkó má rò wípé olùlé jáde lẹ́wọ̀ ọ̀pọ̀lọpọ̀ orí tó pọ̀ ó lè tó jáde ilé o nítorí wọn láti ká dàbí wípé wọn náà láti tó pẹ́ lọ́dọ̀ ìmọ̀ abẹ́ lọ máa ti pẹ́ lọ́dọ̀ ìmọ̀ abẹ́ lọ. èyí tí ó bá tẹ̀lé jẹ́ tí ó kù mọ́ tó fẹ́ ó kú bá ti nà lọ pé ọ̀rọ̀ ọ̀rọ̀ kùnrin láì gbogbo ẹ̀wọ́ ni lọ́mọ yá ní. ẹni àkọ́ àwọn ọ̀sán mọ́ ṣẹ́kọ̀ọ́ tí tó tún lọ́dún bá tẹ̀lé sí tó tún pẹ̀. Wàyí àtọ́rọ̀ bá ti kú. Dọ̀rọ̀. Àtọ́rọ̀ bá ti nà dá. Dọ̀rọ̀. Dọ̀rọ̀. Kọ́ jẹ́ ìnira. Kọ́ jẹ́ mùsùlùmí. Kọ́ jẹ́ tí ọ̀fẹ́ ní lọ́rùn. Tọ́ba ara kàkà ní ọ̀fẹ́ yẹn. Kọ́ọ̀ mú ní òdodo ní ìyẹn. Ìdílé ìjàmbá mùsùlùmí. Ilé ìjọba bá ọ. Ìjọba bá ẹ lórí. Àyàbára jẹ́.

Nípa ti ọ̀rọ̀ tó wọ́n ti gbúdá lọ sí ìṣe àti bàbá yìí. Nípa wà lọ́wọ́ bàbá yìí sí. Àwọn wà bẹ̀ ẹ̀tọ́ wá jẹ́ ẹ̀tọ́ kọ́ àká. Bàbá wa sọ̀rọ̀ lé ní wà ní ìlú àgbẹ̀tí pé ọlọ́wọ́ bá lè sọ láti. Òun ni ó máa ń tó orí ẹ̀ ṣe àwa ní òye. Ó lọ àwọn àtọ̀mọ́ ẹgbẹ́ òun tó ń sọ̀rọ̀ yìí. Ó kó lòún gbé.

ilẹ̀ ẹ̀bẹ̀ máa ń máa lómi gbogbo wa sí òjò pátí ìwà gbàgbọ́dọ̀ wa tó gbòòrò lẹ́sẹ̀ ń dá lọ yẹn owó tó kọ́ tuntun. lójú wa jẹ́ ẹ̀jẹ̀ náà ibẹ̀ náà lẹ́yìn tó kọ́kọ́ tuntun. kódà tó ń lọ ẹgbẹ́ gbogbo ọdún bí yípo léèdè máa ń tẹ̀ ká kópa gbogbo rẹ̀ máa ń tẹ̀ ká. nínú bẹ̀ owó àgbà ìwà ọkọ̀ ọ̀nà wa ti àdìgbà ìjẹkẹrẹ ìgbà ìgbòho tó káyì dáadáa kódà àwọn ìgbọ̀gá ẹ̀rọ yẹn ti wò ẹ̀rọ ẹ̀rọ yẹn tí mo wá jẹ amẹ́sàn ń yẹ ìfọ̀ àlùlà wọ́n ní kò fọ́ wá rọ̀ ojú ìjẹkẹrẹ ìfọ̀ wá rọ̀ ó lè ní ìwọ gbogbo ìṣòro padà ó ṣe pọ̀ tó torí pé bẹ́ẹ̀ tí mọ́tò akọni kò tó wá kú débẹ̀ ó ti wọ́ gbogbo ẹ̀ lọ nìyẹn ó wọ́ gbogbo ẹ̀ lọ. a nígbà tó kò sábà débẹ̀ a ìgbà yẹn bá kẹ́dùn inú rẹ̀ bàjẹ́ ẹ̀ bá kẹ́dùn wọ́n náà wá dúró àti bàbá mi tó tó tó tó ojú wọ́n wà wọ́n tó wọn bá kẹ́dùn ọ̀rẹ́ tó ti tẹ̀kẹ́ òun náà lọ́wọ́ tó ti tẹ̀kẹ́ òun náà lọ́wọ́ àgbákò tẹ̀ wọ́ káà òun bàjẹ́ wọn ló mú táwọn ní ìnara ọ̀gá wọn gbogbo ara ti dáàbò bò pọ̀ náà wọn lọ wà ló ń tẹ̀lé ìgbèrè wá sí. ẹ̀ẹ́dẹ̀ bí ìjọba òṣèlú ẹ̀yìn tó ń sàbọ̀ bá nílà nínú ọ̀rọ̀ rẹ̀ kọ́ ìlú mo ti mọ́ ọkọ̀ ní owó tó rẹ̀ lórí ẹ̀rọ tó lè wí tó ojú àgbọ̀.

kó bá ti wá báwa náà ká máa yí pé níbi tí ìjọba tó dùn mọ́ wa tó bẹ̀rẹ̀ níbi tí ìjọba tó dùn mọ́ wa tó bẹ̀rẹ̀ ìdùnnú tó lè tara ìjáde oore ńláńlá lè tara ìjáde gẹ́gẹ́ bí ọ̀pọ̀ òkúrú ààyè àwọn ẹ̀jú àkókò ọ̀yàmù lánàá pẹ̀lú ọlọ́ọ̀bà àyẹ̀kọ́ láti lọ́ọ́ ẹ̀rí ẹ̀sìn àgbàlá yìí pé báyà lè sọ òun lòdì nígbà àwọn tí lọ bá wọn wá gbà tí wọ́n wọ́n ní wọ́n sàlùwàlá wọ́n lọ bá lẹ́kọ̀ọ́ فلم تجدوا ماء فتيمموا صعيدا طيبا Fàmsáwù bí ojú ikùn wa àìdí kan. Fàmsáwù ojú ikùn wa àìdí kan. إن الله كان عفوا غفورا. Báwo làá bá ṣe eléyìí náà àwọn ọ̀rọ̀ kan wáyé lórí ẹ̀ nípa ọ̀rọ̀ bẹ́ẹ̀ àwọn òṣèré ọ̀gbìn. àwọn ọ̀rọ̀ tó kọ́kọ́ wáyé agbàlagbẹ̀ ní ọ̀gá lára wípé ní wọn ní ìjọba dáhùn tí wọ́n ti pa wà ní ìdílé lókàn wá kama tunayaona Muislamu ambao wote kudorbatun waji wa dorbatun liyadaini wọ́n máa ti dùn wá ṣùgbọ́n nínú àdúgbò náà yóò parí mọ́tò nílẹ̀ wọn náà dàbí di wọ́n ṣàkóso ẹ̀ tọ́lá bá wà bí láti mọ̀ mọ́ tí mẹ́rin tí làbá wà náà dára fún mi ṣùgbọ́n àbá àwọn dára fún mi àwọn ọmọ ọmọ wọn ti tàkà nígbà wọn ti tàkà nígbà yóò yẹn wọ́n jẹ́ ká lọ sí àdéhùn wọ́n jẹ́ ká lọ sí àdéhùn tó ayé wọ́n náà làdéhùn náà wọ́n láti fi náà wà báyìí pé àdéhùn kò mọ̀ fọ́ ọ̀rọ̀ tó mú máa wà ní ìfẹ̀lá àfẹ̀yàmọ́ ọ̀tà náà dábàá ti náà náà ìfọwọ́lélẹ̀ ká bẹ́ẹ̀ wọ́n ní lọ́tà náà ẹ̀mí jìlá fọwọ́lélẹ̀ wọ́n ní dọ́rọ́bá tó ń lè wáyé sábà fọwọ́lélẹ̀ alákọ̀ọ́

àwọn ìjà ẹ̀rọ àdìsí yẹn sáàtì àwọn tó jẹ́ àwọn táwọn àbáṣọ àbá àdìsí wọn pọ̀ bẹ́ẹ̀ láyé tó àdìsí pẹ̀lú àdìsí àdìsí wọn tó kù múlẹ̀. Àdìsí àdìsí àdìsí wọn tó kù múlẹ̀. Nínú àwọn tí wọ́n mẹ́nu bá nínú wọn nínú àwọn ọ̀rọ̀ náà.

tí wọ́n mẹ́nu òun lè tí àbá wa ìmọ̀ Muhammad nínú mọ́sílẹ̀tì wa. Wọ́n ní àtẹ́tà na kò ní àbá àtẹ́tà kò ní àkàn. Àdìsẹ́lì àdìsẹ́lì Abdulrahman bùnú àbí. Àbí hànà ó ti láti àtà Wọ́n á kàn já wọ́n wá bàbá wa mọ̀.

أقسم أنا وأنت بسبيليا ilé àtẹnu náà la jọ wà níbẹ̀ tí ọ̀gá ẹ̀ níbi ojú ooru nípa àwọn ìwọ ogun wa bàjẹ́nà àwọn méjèèjì náà ń gẹ́ nípa àtẹ̀lẹ̀ síjọ́ náà wọ́n fẹ̀lẹ̀ sí ọ̀bẹ̀rẹ̀ sí ìjọ́ náà ní ìgbà gbogbo. Fàlám lẹ́sí máa á fàlám lẹ́sí máa á àwọn arúgbó náà náà. àmà àǹtà àkùbárà tùfẹ́ mi wọ́n ní sẹ́mà n'ụtọ ẹ̀ kírun wà á mà ànà tùfẹ́ mi màtà mà n'ụtọ kúkú ẹ̀sùn bọ́ tó wá bá a lọ أما بين النبي صلى الله عليه وسلم فتولى النبي جناه ذكرت ذلك له وأرضى النبي فقال النبي إنما كان من مكة ó wá ọ̀rọ̀ wá tó ẹ náà gbogbo ètò wá lọ́dún gbogbo yẹ̀pẹ̀ ara yìí ẹ ọ̀rọ̀ wá tó ẹ ó ní yẹ̀pẹ̀ bí ìka ó kú ọba yìí àbí ìtọ́ ẹ̀ tí alẹ́bí yẹn ti kí ìkàlẹ́ àwọn ọmọ rẹ̀ tó bá ti ti báyìí nígbà tó bá gbogbo olùkè ara àti ìbò àwọn ayé tó ọba ti báyìí eré ìlànà ti bọ̀ wọ́n láti gba àwọn ọmọdé rẹ̀ láti gba àwọn ọmọdé rẹ̀ tó má náà àbí á wọ́n láti gba fẹ́ àwọn òṣìṣẹ́ wà ní ọwọ́ ní alẹ́ tẹ̀ rà báyìí nínú ọ̀nà nígbà tó wọn ti ká ìlú láti mọ̀ báyìí láti mọ̀ tó wà bẹ́ẹ̀ wàmọ́ta àbí ولا على نفس الجنة هنفس التعود بالغاية هنفس الجنة هنفس التعود بالغاية وكفيت هنفس الجنة هنفس الدفاع هو رجل بالغاية بدون لهم قلت بعد نفس الجنة فقال

àkókò ayà yìí ó jẹ́ kan nínú sáà sí àwọn kọ́tù àìsìlámíyà kíláàbẹ̀ àwọn kọ́tù àìsìlámíyà ìṣẹ̀lẹ̀ fún ni eléyìí bẹ́ẹ̀ ní ìlà. Àwọn ọmọ ọmọ ẹgbẹ́ ẹgbẹ́ tó ìlà tó wá rí ẹ̀sìn ìlà ẹgbẹ́ tó dá láwọn lè o wàhálà tó lè o àwọn bá mi sọ ní ìsinmi ẹ̀

òun ni kó máa pe àbẹ́yì kó máa tẹ́lẹ̀ kó máa pe àbẹ́yì ẹ má yàtọ̀ lẹ́jà gbẹ̀gbà hmm? ẹ ń fẹ́ pẹ̀lú àgbàdo àwọn yàtọ̀ lẹ́jà ló dé ìfọ̀ọ́n àti kó máa tẹ́lẹ̀ ṣe kí ni o ó ń pàdé hmm? ó ń fi àbẹ́yì ó fi dé ilé ìgbẹ́lẹ̀ ló ta lọ́rọ̀ yẹn tó o bá ń gbàgbé àjẹpẹ́ kọ́ ìnira bẹ́ẹ̀ àti ìbéèrè pọ̀ lórí ìpa ìnira fún ọ àwọn tó wọn ti dá ẹ́ alẹ́ ìfàsíyọ̀ ayé ìbẹ̀rẹ̀ ẹ̀ kò ń ṣe pẹ̀lú mà àtọ́ bá ṣe pẹ̀lú mà wọ́n máa ń gbé ìrọ̀rùn bẹ́ẹ̀ tó ta àpọ̀ ara ìrọ̀rùn ẹ̀ pẹ̀lẹ́ ìlú ń kẹ́lẹ́ kò tútù tó àbẹ́rẹ́ ń kẹ́lẹ́ bàrà. òró ni tó ti gbọdọ̀ kírun àhá kàlọ́ alẹ́ lè gbọdọ̀ kírun gbogbo òrùkọ bá ti ti sí lákòókò yẹn wọ́n tó ṣe láti lápò ẹ̀ ó ò ní dáa padà náà ó ti ti o ti lẹ́nu. gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí àwọn àfa gbọ́ lórí eléyìí lọ́dọ̀ náà الله كان عفوا غفورا ألم تروا أن ألم تر إلى الذين أوتوا نصيبا من الكتاب أوتوا نصيبا من الكتاب يشترون الضلالة ويريدون أن تدلوا السبيل والله أعلم بآدائكم وكفى بالله وليا وكفى بالله نصيرا والله أعلم بآبائكم وكفى بالله وليا وكفى بالله نصيرا من ال àwọn púpọ̀ ọ̀rọ̀ bíi mẹ́ta àti mẹ́rin kan ní tó ṣe pàtàkì tí ó fi ń wá ká lè yẹn ti mẹ́rin náà pẹ̀lú ọ̀dára láàrin àkókò péréte kárí. Àkọ́kọ́ lẹ̀ wọ́n ló náà ní àyánu Mákìlò Yẹ̀wú Ìrìnmùnìní. Gbogbo ìwọ Mùsùlùmí, jẹ́kọ́ lọ́wọ́ papọ̀ jẹ́kọ́ yí ẹ wípé ní yẹ̀wúdí ọ̀tá pẹ̀lú láàrú òṣèlè bẹ̀rẹ̀ tó ti wà tipẹ́tipẹ́ yìí ẹ̀rọ lẹ́lẹ́lẹ́ tó ti wà tipẹ́tipẹ́ kódà ká gbọ́nà tó ká lẹ́nu ìlú bẹ̀rẹ̀ ni wọ́n ti ń sọ̀ dára ìsìláàmù ọ̀ torí kọ́lọ̀ ti sọ àwọn ìfẹ́fẹ́ nípa ìlẹ́sìnká nínú ìwé wọn nínú ẹ̀ náà ni àwọn ọ̀rọ̀ tí yóò máa jáde nínú náà wọ́n ní bàyáàmù mọ́tò ìyẹ̀wù àlàyé nípa èsì àwọn ìyẹ̀wù bí èrò yìí tí wọ́n máa ṣe nípa àtọ́gbọ́n náà wá gbọ́. Ẹ̀lẹ́ ànàlí àlá èdè láàrin wọ́n máa ti fẹ́ lójú làwọn fẹ́ sọ àwọn òmìnira. Ìjọba mùsùlùmí. Eléyìí ìkọ̀yẹ́ kó dínà lójú wa. Oríṣiríṣi ní bẹ̀rẹ̀ oríṣiríṣi ìyẹn làwọn ti bẹ̀rẹ̀ pípẹ́ ìgbà wà ní Jámíà a kọ́ mọ́tà kan kàkà pè ní àbọ̀ mùkọ́rọ̀ àtúntò àdìyàn mùkọ́rọ̀ àtúntò àdìyàn tó àtúntò tó ló láyé afọ́nlẹ̀. nínú ẹ̀ la kọ́ àwọn kàkàkàkà ń pè ní yàtúwà kò lè dúkìrì òdùnkún láti àyè. lọ ṣiṣẹ́ lórí yẹn tipẹ́tipẹ́. ìyẹn náà ara sáńtọ́pù ìfikiri tó fi jẹ́ sáńtọ́pù tó ní ti gbọdọ̀ ká sí sára kó àgbọ̀dọ̀ sùn wọ̀pọ̀ àyè nínú àgbọ̀dọ̀ tó. báwo bá ṣe kẹkẹ àwa lè tọ́ọ̀mù ọ̀ká yìí pẹ̀lú ọkọ̀ rẹ̀ fún mẹ́lẹ́dúwa. wọ́n á bá ń lò wọ̀nyí nínú gáàsíwá tó lè fi kí lọ́pọ̀lọpọ̀ wà láwọn ilé ìṣẹ̀lẹ̀ máa lọ sí lóde. àwọn ṣe nǹkan yẹn láti wò ó ní pé ibi tọ́wọ́ sì bà nìyẹn nígbà tí wọ́n sì bá ga ju àgbà àwọn kan wá lò ó ló ti lò wá. ó jẹ́ kí ó sì lórí yẹn. nígbà táwọn náà bá wá kẹ́kọ̀ọ́ ká báwo láti mọ̀ ní àtúntí lọ́wọ́ àlẹ́ yìí tí ẹ bá lè fi kẹsẹ̀ wọ́n lọ́sọ̀ọ́ ìdìbò ìdààmú. wọ́n lọ gbọ́dọ̀ kẹ́kọ̀ọ́ gbọ́dọ̀ káta àtúntí náà ìyá gbọ́dọ̀ máa tí ó dáa tí ó dáa. a ọ̀sọ́dọ̀ àwọn tí wọ́n ní káwọn bá ń àwọn èèyàn bá ń béèrè nípa àtúntò máa ń lọ àdìgẹ́ náà àdáwọn ọmọ béèrè ìdílé ló ń yàn wọ́n náà. táwọn èèyàn bá ń béèrè pé ó dákun tó lè wọ́n yàn tó líle àwọn ọmọ béèrè pé kí akéwì dákun tó lè wọ́n yàn tó líle. tí àwọn bá ń béèrè pé ó dákun àti tó lè wọ́n yàn tí ìyàn lè ti jẹ ẹni déwájú ọlọ́run àwọn ọmọ béèrè tó lè wọ́n yàn tó lè ti

ṣòkòtò wọ́n yẹ ti kékeré àwa káàdì tẹ́lẹ̀ káàdì wa kọ́ paná káàdì wa o ti tẹ́ o ti sílẹ̀ dáadáa torí ìdí eléyìí. gbogbo àwọn kata mi ẹni tí ká gbára ní ọ̀pọ̀lọpọ̀ àwọn kẹta tí gba ọpọlọ wa dànù. ló bá bẹ̀rẹ̀ lọ́wọ́ ọ̀pọ̀lọpọ̀ lọ́wọ́ mùsùlùmí mẹ́wàá tẹ̀lé la mo ti lọ́lẹ̀ ta tó bá tó ẹsẹ̀ àdúgbò rẹ̀ wọ́n tẹ̀lé wa kó mi tó bá tẹ̀ fún ìgbìn tó bu wa dùn mí. tí wọ́n mọ̀ yìí pé àwọn tí wọ́n ṣe náà wọ́n lè fi fáyọ́sì tó bá gbogbo ẹ̀jẹ̀ tó bá ti bá bàjẹ́ yẹn ìdílé ẹ̀ka lọ́kọ́lọ́ yóò tún mọ́ ní sánà. bẹ́ẹ̀ ni ìsìláàmù ò ṣe ṣe láì sí sí ẹ̀rọ ìmọ̀lá àbúrẹ́sì àwọn ẹ̀rọ ìmọ̀lólà bíní ọgbọ́n òkèèrè ìmọ̀lólà bíní ọgbọ́n òkè ìmọ̀lólà bíní ọgbọ́n ògbé ìmọ̀lólà bíní ọgbọ́n ògbé. ìmọ̀lólà bíní èmi náà tán nínú ọgbọ́n ìta ọgbọ́n àdínlẹ̀ tí ọ̀rọ̀ wa ni kí náà rí wọ́n ní làwùká àná sí inú bí ráàyè wọ́n ti pẹ́ sí wa ọpọlọ àti ṣe ní kàkà àná àtàrí lọ́dá àìkúkè áwòlá rẹ̀ lọ́dá tó bá lọ sí ẹni tó lọ́dá àti ṣàdí ṣe ní. wàá lè fún mi pé táwọn bẹ́ẹ̀ ká má dà ó sì wà lábá wọ̀ ìgbàgbọ́ àti ìṣẹ̀lẹ̀ ẹ̀ka bá tó wọ̀ rẹ̀ kúrò ní. ọ̀rọ̀ àwọn àti wàá bẹ̀rẹ̀ ìgbàgbọ́ àti wàá bọ̀ kò ní ìfọ̀ pátá ìfọ̀ kù òkè náà lọ́kà rẹ̀ lọ́kà rà bùnmi nà àbá bá tún làákà ìrà rẹ̀ ibi tó dọ̀ sílá lọ́kọ̀ ẹ̀rá rẹ̀ lẹ́nu láti lọ sí ẹ̀kọ́. Yóò ní ọ̀rọ̀ ẹgbẹ́ láàbù wa, mo máa ní o. Ẹgbẹ́jà lọ bàálẹ̀ ara rẹ̀ ti rárá lójú ẹ̀ mọ́. Àwọn ń lo dájúwájú lè fi kiri fún wa o. Gbogbo àwọn kata arílẹ̀-èdè táà ń lò ti ṣe wá láǹfààní yẹn. Àtọ́kọ́ làwọn ń dídò gbogbo ẹ̀ àmọ́ bá ń lò ó àwọn ilé ìta ní sílẹ̀ bàbá tù lọ nípa àmà ó ṣe ní pé ìmọ̀ inú agbárí wa ni wọ́n wà ọ̀pọ̀lọpọ̀ náà wà padà yà dájú. wọn alẹ́ ẹlòmí kò kúlẹ̀ ó kọ síra mélòó wa la lè kọ síra lẹ́nu kó dákọ̀ abẹ́kọ̀ ayàtọ̀ ayà ní àlejò láti ọ̀gá wọn dábọ̀ káàkiri. nọ́mbà tó wà wọ́n ti mọ̀ kọ́ nọ́mbà rẹ̀ ṣùgbọ́n ìwọ ẹ ẹ lọ sílẹ̀ bẹ́ẹ̀ ẹ pẹ̀pẹ̀pẹ̀ yóò ti bọ̀ ọ̀dọ̀ wa yóò sọ fúnra àwọn oníṣẹ́ yóò sọ ayé àwọn oníṣẹ́ náà wọ́n làdé tó kan àjọ fíìmù rẹ̀ ní kíákíá fíìmù náà ká kó wá lọ sílẹ̀ ni àwa lọ gbé ọpọlọ wa lé lórí wọ́n ti dáàbò bò wá lókẹ́rẹ́ kílẹ̀ kí làwọn àti àìsùnmá ìyá máa mú tó tó yàwọn fáwọn ní wáyé bí rí àúlàwò làbá tó ní tó ń dókè kọlí bí rí àúlàwò làbá tó ní tó ń dókè àwọn tí wọ́n mọ pàtàkì mọ̀ sẹ́yìn òní ìjà àbá ọ̀ gbogbo ẹ̀ náà inú fóònù ẹ̀ ẹ̀ bá ti bá lọ́wọ́ ẹ̀ fẹ́ dé ẹ̀ ti bá lọ́wọ́ ẹ̀ kò sí kẹtọ́ náà kẹta tó kọ́ yẹn níta rẹ̀ tó kọ́ bẹ̀rẹ̀ wá lábàbí ọ̀rọ̀ fóònù rẹ̀ wọ́n àtàrà. Ẹjọ́ adúlọ́ wa ń ṣẹ́jẹ́ láriwo kẹ́lọ̀ ẹ̀ láriwo níbí. Àwọn àbámẹ̀ ìfowópamọ́ ìbẹ̀lẹ̀ kọ̀ lọ́wọ́ kí ló àwọn àbáàbọ̀ kọ́ wa àwọn tí wọ́n á mú jùlọ alámi lẹ́nu wọn náà àbá wọn. kọ́nà àbá wọn lẹ́nu jẹ́rẹ̀ kùránì bẹ lórí àwọn àdúgbò sọ̀rọ̀ lórí ti bẹ lórí bẹ́ẹ̀ náà tó ní àwọn mú jíkù kálá àwọn mú jáde tó bẹ lórí ti bẹ lórí wa. mú ìlú àwa kódà àwọn àgbàdo ẹ̀ẹ́dẹ́gbẹ̀rún àgbàdo yẹn ọ̀pọ̀lọpọ̀ ayé wa fẹ́lẹ́ ká máa sọ̀rọ̀ mú jáde tó bukan wajib. Dan kalau itu berat, ketika wajib kita apa berkata? Apakah orang mencari mana kelima mana kelima itu dua puluh? Kau dia pun menjadi buku dua puluh. Kau menjadi upara dan suatu bukti kita belanja. Kau kata wajib kita ada. Itu belum dia ada. Kalau yang udah lagi. Kalau suara kalau menunggu kalau wajib ọ̀túnlá wọ́n yìí ọ̀rọ̀ ẹ̀sìn ọ̀gbá ìṣòro tí ọ̀rọ̀ tí wọ́n máa ń kà wọ́n yẹ wò. wọ́n yẹ kẹ́sìn pàtàkì lẹ́nu wa wọ́n yẹ ká sì mọ̀ ìlú àwọn ọ̀fẹ́ ìgbòho lè dáwà ní àwọn ọ̀fẹ́ tó lọ kọ́ lágbáwá dára. wọ́n lọ kọ́ wọ́n kó sọ̀rọ̀ ẹ̀rọ kọ́ lágbáwá wọ́n ti bẹ̀rù gàmílà tó bá àbẹ́ta pẹ̀lú wa wọ́n bẹ́ẹ̀ ta pọ̀ wá lórí ẹ̀sìn wa lórí èdè eléyìí àbẹ́ta yàrá abẹ́ sàlàyé tí mẹ́mọ́ wáyà náà lóbi tá a lọ yẹn náà ní àfihẹ́ láti ìsọ̀rọ̀ tí wọ́n ń dá àtúntò yẹn lórí èdè ní báyìí. Ayéṣu máa àìní máa yin. Máa ṣe ní ó ń bẹ pẹ̀lú mi ni. Ayéṣu máa yẹn. Àwọn olùkọ́ yà ń bá òní. Títí bá ti fẹ́ lò ó, bí bá ti dòwe ẹ̀ láì lẹ́nu ìrìn ẹni tó ń wà tàbá ní. Kọ́lí di wí ààrùn làwò. Wípé ọkàn mi làbójú lábátó ní sọ́ndókè kọlìdí rí àúlàwò lábátó ní sọ́ndókè ẹ̀rùnkún tó fi bẹ̀rẹ̀ ká nálìlmù fi ìmàrí ẹ̀rùnkún tó fi bẹ̀rẹ̀ ká nálìlmù fi ìmàrí áwùkún tó fi sókè ká tó fi sókè ká أو كنت في السوق كان العلم في السوق أو كنت في السوق كان العلم في السوق Òmátá ní ọmọ, torí ìdí eléyìí, àwọn ọmọ akẹ́kọ̀ọ́ ẹ̀sìn ẹ má jà á lọ lẹ àwọn nǹkan wọ̀nyí nínú gbájúwá lè fi kiri nìyẹn àwọn fẹ́ kọ́ wa lọ́lẹ. bàbá ti rẹ̀ àwọn ọmọ àwọn ọ̀gá wa. ilé wo lọ wọ̀rọ̀. wọ́n kọ́ wa nígbà tá a láyé tí wọ́n kọ́ wa nínú. àwọn. àwọn náà lọ ya ní ìjọ torí wọn ti náà dáadáa ní kánọ́ọ̀nù lọ́wọ́ kọ́ bá mi dára fún wọn kánọ́ọ̀nù wọn lọ nílé ìkéwù wọn ti ti náà dáadáa lókù bàbá wa ti wà ní àlékúmá wọn máa ń wá ẹ̀yà àbá wọn ni wọn sọ àwọn kan wá sọ àkókò tó yẹ kó ń lélẹ̀ àánú ní sáàtì wọn. tó wá di níta wá lọ́wọ́ sọ̀rọ̀ kẹ́lẹ́ bá àdí tí wọ́n lọ́dọ̀ bẹ́ẹ̀ yẹn lọ́ba àdí ìtàn àdí ìgbàlè kọ̀ǹpútà kékeré wọ́n tẹ̀lé jáde sáta wí ni wọ́n ti àgbẹ̀ kọ̀ǹpútà jáde láì wọ́n ti tẹ̀ kọ́tọ̀ ìwà àti kùtùkùtù rẹ̀ kùtùkùtù ti dà wọ́n wá jẹ́ bí wípé gbogbo ẹni tó bá ti gbé ọ̀nà lọ́gbàrá lé bí kútùkù títà tó ìyẹn tẹ̀ ń jẹ́ ìyáàrẹ̀ ní káwọn náà jẹ́. èsì pé mo wá lọ jẹ́ pípẹ́ ẹ̀nìkan láti òkú tì káàdì tó wàhálà kankan bá kà á ayé ti lọ ìgbà yóò dààmú ara ẹ̀ ọwọ́ àti kọ́kùnrin yóò dùn wá tó dùn wá mọ́ ẹni tí wọ́n á fi ẹ̀rẹ́ tó ti jáde èmi kọ̀ǹpútà wọ́n á kó sílẹ̀ àti wọ́n kó sílẹ̀ ló ti àwọn ìyàwó sì ní àná ọ̀kẹ́kọ̀ọ́ wọ́n kọ́ èdè lágbára wọ́n láti wọ́n lọ́wọ́ pé ọ̀rọ̀ ẹ̀sìn wá ẹni tó ọ̀gá lọ́wọ́ lórí láyé ìfọ́mọ yẹn ẹsẹ̀ tó lè pẹ̀lú wọ́n lórí láyé ìfọ́mọ yẹn lọ́kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ àwọn àbá mo bá kẹ́kọ̀ọ́ náà wọn náà ń tọ́ ayé ọ̀nà wọn náà máa kéde àwọn tí làwọn owó lè máa kà bí màá dá àwọn ọ̀sán wọ̀nyí tó bí òbí bọ̀rọ̀ láwọn ní mọ́lẹ̀ ọ̀gbọ́n ìdúró tó ti wọ́n lẹ̀ yorùbá lẹ́yìn nìyẹn o ọ̀pọ̀lọpọ̀ náà àwọn tíra tó tó àwọn èèyàn tó àwọn ẹgbẹ́ yẹn tí wọ́n láwọ́ wá lọ lọ láwọn tíra tó ti wọ́n tó náà wọ́n tọ́jú ẹlẹ́gbẹ̀ẹ́ láwọn àwọn tí wọ́n tó náà yìí yàtò òkàdì tó náà ti dùn nígbà náà. Àwọn ilé tó náà wà bọ́ àwọn ìjọba. Báwa ti máa ṣe wú ilé ńgbà náà. O lè jẹ́ báwa mẹ́wàá, báwa mẹ́jọ. Máa wá jẹ́ mẹ́wàá mu. O lè jẹ́ báwa mẹ́jọ. Ní sílá táà ń gbélé papọ̀. Àbíkó ṣe ń pé lẹ́jọ́ papọ̀ ní àwọn ọ̀gá ẹ̀jọ́ papọ̀ ní àwọn ọ̀gá gbogbo yẹn lẹ́wà ló lẹ́tẹ̀ gbọ́ àwọn yòókù. bí àtẹ́tẹ́ ń kà lọ́wọ́ tó ń tì ń sọ yìí gbogbo àtẹ́tẹ́ ti lè ní kà lọ́wọ́ padà. àbọ̀ wa tó ń ta àdúrà yìí àkúrà mi náà àdúrà yìí àwọn àbọ̀ wa tó kàn ń bẹ̀ ní gbọ́dọ̀ àwọn àìgbé. wọ́n wá tọ́ka sàǹfà nínú náà táwọn Níbi àwọn ènìyàn kọ́ kékeré ní ayé ọ̀sán wọn tó wọn tó wọn bàbá ogun orin náà nì. Ó lè nù. Àwọn àbá àtọ́nà gbà náà ló ń gbọ́ ara wọn. Àbá àtọ́fẹ́ kà wọ́n kọ́ ìjà ẹni lọ́kọ̀tọ̀ fún ọmọdé náà. Òun náà yìí ojú

lè rí tẹ̀lẹ̀tẹ̀lẹ̀ ìkàlẹ́rọ̀ kọ́lọ̀ bá fi lára fáwọn àtàwọn fẹ̀yẹ̀ nípa ṣé bó wọn lè lè wọ́n ní báyìí wọ́n ti lè jẹ lóṣù mọ́ wá lọ́dún àwọn àbá àtàná lẹ́yìn kó tún ọkú sẹ́yìn kọ́lọ̀ kọ́lọ̀ àtàwọn ẹ̀dùn lórí. orí ìdílé àwọn ọ̀tẹ́ẹ̀lì ọ̀dákẹ́ káwa náà ká gbìyànjú ká ìlú pẹ̀lẹ́ káà fi ọmọ pamọ́ sínú kọ̀ǹpútà kó wá dé fún òun ni wọ́n bá a lé. Kò lè pé kí kọ̀ǹpútà bá ní fáyọ̀rọ̀ adékòkò sáńdì àgbòwúlò. Torí ti eléyìí, nínú àkọ́kọ́ rẹ̀, nínú àwọn àyà yìí tó dá òun ni àlàyé nípa ìṣe àwọn ìyẹ̀wò tí wọ́n dá pẹ̀lú òun yẹn pẹ̀lú àwọn ọ̀gá tí wọ́n ṣe láti lè fi fọwọ́ láti gba yàtọ̀ sọ̀rọ̀ bá wà òkú làwọn bẹ̀rẹ̀ ní ìdòwú. Láti máa fi ẹrú ilé ìsọ̀rọ̀ kan ìsọ̀rọ̀ láti o. Ó ti bẹ̀rẹ̀ sí báwo. Bákan náà, nínú àwọn ará yìí, a ní ìfáyà tí wọ́n lè ṣe mú ní títú ọlọ́run tó tọ́ àwọn mùmí ọ̀nà sọ́ọ̀tì yìí. Máa lè ní àfihàn lọ́wọ́ lórí tí ó ṣe kí ni tí ó ràn ní ààrẹ lẹ́rọ lọ́bì dúkẹ́ tó wà lọ́bì rẹ̀ wá lọ́bì ẹ̀ tẹ̀lé ìdí èso ọ̀wà rẹ̀ ọlọ́wà wà náà bí ọ اللهم أجزينا برحمتك نوالو نوالو أمر العلم بناء يبنينا عن مسألة البيت. Kalau tak, ini lima, dia beda, dia beda. àwọn ọba àlejò ọlá ó ṣe bẹ́ẹ̀ bá àwọn ọmọ ní kaná nígbà tí wọ́n dúró lélẹ̀ káwọn náà dúró lélẹ̀ látara nínú àwọn ayẹta lẹ́ka yìí àìkẹ́kù àǹtú ìníjẹ́bí wà ánáàlì yẹ̀wù dáa fún ìdájọ́ wa àìsílẹ̀. àwọn ará ìtọ́jú àti ikú wa nípa àníyàn tó dáwọn lọ́wọ́ nípa ìṣọ̀rọ̀ wa àìsílẹ̀. àwọn àníyàn fún àti àwọn ọ̀rọ̀ tó kúkọ ní ọmọ bàbá rẹ̀ sọ̀rọ̀ lọ́wọ́ àyè òṣèlè. Bákan náà, nínú ayé a kò máa gbọ́lé wípé ní ìgbàgbọ́ jẹ́ ń mo pè é ìgbàgbọ́ jẹ́ ìgbàgbọ́ fẹ́ńkì ìgbàgbọ́ eléyìí tí ò tó nǹkan kò lè lanu ìdí náà ìgbàgbọ́ tó gbiná tó múnámúnà ìgbàgbọ́ tó gbiná tó múnámúnà ìgbàgbọ́ tó gbilẹ̀ ìgbàgbọ́ tó gbigbò òun ní lanu nígbà tí ìsinmi bá dé náà bá lè jọ láti sọ fún wa yìí dé lára ń ta ọ̀rẹ́ lẹ́bí náà ń kú náà kú ní bàánú nílẹ̀ níta ilẹ̀ ìdánwò náà sọ̀lá látàwọn ìlú náà tẹ̀lé ìlú wọn tẹ̀lé ìlú náà. ألم تر إلى الذين أوتوا نصيبا من الكتاب أوتوا نصيبا من الكتاب يشترون الضلالة ويريدون أن تضلوا السبيل والله أعلم بآدائكم وكفى بالله وليا وكفى بالله نصيرا

àwọn àwo ni kúùtù nàìjíríà tọ́lọ̀ ọba àlejò látọ́ka nípa àwọn fún ní ìpín tó pọ̀ nínú síra àwọn náà làwọn ayẹ̀wò yí tọ́lọ̀ àlejò ọlá fún wọn nímọ̀ ó jogun kíni fún wọn tọ́lọ̀ àlejò ọlá jogun nímọ̀ fún wọn tọ́lọ̀ àlejò ọlá fún wọn ní nípa tàwọ́ ìmọ̀ nípa ọ̀rọ̀ ẹ̀sìn gbogbo ọlọ́ọ̀ba àlejò ọlá ló sàlàyé rẹ̀ fún wa ọlọ́ba àdéhùn wa ń sọ ilé ìwé àtẹ́lì mi ṣé àwọn òkíyèsí ni òwì ni ń gbé ní àwọn tá a fún ní ìmà níta wọn lè ń yí kẹsẹ̀rú náà sọ̀rọ̀ alága ìrìndú ìlú pẹ̀lú ìlà. يسرون الضلالة ويريدون أن تدلوا السبيل أن تدلوا السبيل tẹ̀dílù láàmù ẹni tẹ́lá sílẹ̀ ẹni lọ́kọ́ jáde ìpè láàmù tó parí nìkan. ṣẹ́ni á ń tẹ̀dílù tẹ̀dílù ó yẹ Ọ̀wá nípa bá ti wá òyìn máa ìgbọ́ ọ̀gá lẹ́yìn àǹtẹ̀dẹ́lù sẹ́bí yìí. Àǹtẹ̀dẹ́lù sẹ́bí yìí. Ọlọ́ọ̀bà Wọ́n ń ra àánú, abẹ́ ìjà ọlọ́, wọ́n ti gẹ̀rẹ́, wọ́n ń ra àánú pẹ̀lú owó kan tọ́gbà níwà. Kí lówó tọ́gbà níwà? Òun láyé wọ́n ń gbé ayé wọ́n ń gbé àdìgbàmù àwọn àtà nítorí ayé tí wọ́n bẹ́ ní. òun náà bàlẹ̀ sọ́lá sọ fún wa nípa àṣẹ́sí wọn nínú ayẹ̀ ìyẹn làbọ̀ àwọn ayé tó kẹ̀sí àwọn sọ fún wa yìí pé níbi ọlọ́wọ́ ọba ọba àdìsọ́lá ó fún wa ní òun ó ṣe kéde ó fún wa ní òun yóò kó bí ká ara ń lè yẹ̀wú ní. ọlọ́wọ́ ọba àdìsọ́lá sọ fún wa nípa àwọn yẹ̀wúdí àwọn ẹni tó ṣe é pé ah, kọ́lá wọ́n tún ní ilé àrẹ́bí là á nínú wọ́ọ̀lì àdùnkàtàbí à àrẹ́bí là á nínú kò ní ìdíkà fi hàn ìdáyà wọn ìdíyà wọn. wọ́n ní àwọn ọ̀nà ìfẹ̀rù náà sọ̀rọ̀ àlà bèrè wọ́n ẹ máa fi ìbánu àbẹ́rẹ́ ìdáná wọ́n ń ta ọ̀nà náà wọ́n wá sí ńlá rẹ̀. Àbẹ̀ wà ìrìnjú là á máa máa ń gbábọ̀ sọ wa lára fún un. Wọ́n wá ń kú ikú níbi ìjọba ọba àlejò ọlákọ̀ọ́kalẹ̀. Wọ́n nẹ́rì ẹ̀sìn náà bí wà yí ìbúra àjẹsìn lọ sẹ́yìn. ويريدون أن تدلوا السبيل torí wípé ìtọ́lọ̀ ọba àti ọlá ń sọ yẹn lókè àwọn ta fún ní síra tí wọ́n wá ń la àánú tí wọ́n ń ta ọ̀nà tó wà lọ́wọ́ wọn lọ́nà wo yẹ̀sùn náà kí bá nínú alẹ́ àwọn ìmọ̀ tí ó tẹnu sí àwọn nípa àwọn àdébí ọlọ́run tó ṣáájú. Ṣé pípàtì Mohammed nípa àròyìn ànẹ́bì tí tẹnu sí àwọn wọn ò jẹ́ káwọn èèyàn mà wọ́n wá ń pa á mọ́. ó kí náà ń kọ̀ sí la níbi ìtòní omi ayé tí la. ìgbà ayé tí wọ́n ń wá ká. wọ́n fẹ́ kọ́ sí àwọn lọ́wọ́ wọ́n wá ń gbèrò kó sì rí táwọn ọ̀bá ti sọ báwọn èèyàn ẹ̀yin náà ní mọ pàtàkì àlẹ́bí náà pé pàtẹ́yìn náà ẹ̀ ní mọ pàtàkì ṣùgbọ́n tó bá lọ sí wọn sọ báwọn ẹ̀sẹ̀ tó kà kódà àwọn tó tún dáwọn lòun sí náà àwọn náà tó sọ̀rọ̀ nípa àlẹ́bí sọ̀rọ̀ wá wà ní ìfẹ́ fún wa. wọ́n ní wọ́n السبيل ويريدون أن تدلوا السبيل ونسمع إليه ونبي يواتون لو تكفرون أينو تكفرون بما أنزل بما أنزل عليكم أيها المؤمنون أي تجمع من يوتو وكان لهم تكفرون kẹ wá fi máa ń tó ààrẹ ìdílé ìgbà kẹ́ẹ̀kì tí ṣẹlẹ̀ ọdún nínú ọ̀nà ẹ̀fẹ́ ìbílẹ̀. Wọ́n ẹ̀ ẹ́ rìn náà sí àti ọmọ tó kúrò ní ìbẹ̀ lọ́wọ́ yóò wọ́n lẹ́kẹ́ ló ìbílẹ̀ lẹ́nu ìbílẹ̀ o. Bẹ́ẹ̀ni, gbígbé náà wọ́n máa ń bẹ lọ́dọ̀ wọn wọ́n pa á ẹ̀rí ká ti sọ pé lọ́rọ̀ ẹ̀ lẹ́yìn. Nígbà tá ti sọ̀rọ̀ pé àlẹ́ sílẹ̀ yẹ̀ الذين يبخلون ويأمرون الناس بالبخل ويبتمون ما آتاهم الله من فضله ìmọ̀ sílàkà fún wọn nínú ọ̀la ọlọ́run tó pàdé nì wọ́n pa àwọn ọ̀kọ́jà ní tó tó wà wọn padà tó dájú bọ̀. ọlọ́run bá lè lọ́la ní tó tí ọmọ wa ṣe bẹ́ẹ̀. wàyò rí irú. ويريدون أن تدلوا السبيل Ẹni ó lè padà, ẹ lè sọ̀rọ̀, ẹ náà ní máa rò wípé ojú ọ̀nà lẹ́wà pẹ̀lú ìlànà wọn fẹ́ sọ lórí ọlọ́ọ̀gá àlejò ọláwá ń sọ fún wa ẹ láti sọ ète wọn fún wa láwọn ète wọn nìyẹn ìyẹn náà ló lóbi jẹ́ sí pé wọ́n lọ ojú kọ gbogbo olùkú láwọn ilé ẹ̀kọ́ tàbí wọn sọ

àdúrà ẹgbẹ́ ní akẹ́kẹ́ nílà ẹ̀ nílà àbá tó kíkà jù ọ̀nà àwọn ẹ̀ka ti sọ̀rọ̀ dáná kò fẹ́sọ̀ pẹ̀lú àbí òkú wa ní gba pòfẹ́sọ̀ tó mọ́ gba pòfẹ́sọ̀ gba pòfẹ́sọ̀. àbá àtà àjọ bẹ̀rẹ̀ lé tí ó ń lẹ́yìn ọ̀dẹ́ bá ti ọ̀dá wa pòfẹ́sọ̀ ti wà ní wọn. àbíkẹ́ orí ìdẹ́lẹ́ ilé ta fẹ́ lò fẹ́ ní pé kèé ṣe sọ́kọ̀ bíúdì tí wọ́n kọ́ kèé ìyẹn kọ́ ní pé standard. ọ̀rọ̀ tó wáyé nípa ilé ẹ̀kọ́ wa níbi lọ́dúnká wọ́n bá fi ara mọ́ àwọn tí a mọ̀ wá ní ojú ojú kọ̀ ní. wọ́n á ránṣẹ́ sí àwọn tí a mọ̀ wá ní dáàbòbò náà. ìpínlẹ̀ ọ̀dọ́ alùpàbà tó lọ́kọ́ bá fi ara mọ́. àwọn ń sọ̀rọ̀ ẹni tó yẹ oníṣẹ́ ìjọba tó gbọ́ sọ́bẹ̀ ìgbọ́n mo lẹ́lò yìí pé wọ́n wá tẹ́tí ní pé ẹ ilé ẹ̀kọ́ gbọ́dọ̀ ní standard ìjẹ́ǹkà lọ́pọ̀ wá ní ọ̀rọ̀ standard ìjẹ́ǹkà wọ̀nyí àwọn ẹni tí ń sọ̀rọ̀ ìdè wọn láwọn àwọn kò tẹ́tọ̀ wà ní fúláwù káwọn jọ bìyẹn lọ́wọ́ wọ́n ní pẹ́sẹ̀ tí ọ̀gá tí wọ́n fà wọn lọ́wọ́ tí tó béèrè ìdájọ́ tí àwọn olùmọ̀lẹ́sì wá gan-an là ń kí ni standard sábà gba standard ilé ẹ̀kọ́ kí ni jẹ́ bẹ́ẹ̀. wọ́n máa ń ṣe ń bá gbókùn kẹ́sì tiẹ̀ ó sì ti bá yẹn kù kẹ́sì. ṣùgbọ́n nígbà àwọn tó wà ní títí ńlá ẹ̀ làwọn káàkiri yóò ni wọ́n tó ń sọ fún tí wọ́n tó jẹ́ ní wọ́n wọ́n jẹ́ wọ́n lẹ́ẹ̀kọ́ báwa sọ sí kẹ́lẹ̀ dìsáìtì tó fẹ́ bá lájẹ̀ fún wa báwa sí kẹ́lẹ̀. Ṣùgbọ́n ìtọ́ sáwà lókun báwa fẹ́ jẹ́ kẹ́rẹ́ mà torí pé kí tó fi wá náà nìyẹn ẹjẹ́ àti pẹ̀lẹ́ pẹ̀lú western ideology. Kò sí ní ọ̀ká ìdílẹ́gbẹ̀ẹ́ ìjọba yín láyé wọ́n ti lọ wà bẹ́ẹ̀ èyí Kò sí gbogbo ìjọba yín láyé bí bá ń polongo gàgà fún ní ẹ̀mẹ̀ tó kọ́ ìdìbò wá sálẹ̀ yẹn fẹ́ kí ẹ̀jẹ̀ ooru. báwa náà ti kéré mẹ́rin bá a ti kéré mẹ́rin àwọn tó ti wá àwọn tó ti lè lọ léèwé sábà tó wọn bí wúlé wọn lọ. ìyàtọ̀ gbọ́dọ̀ wọn ẹni tó gbà táwọn òyìnbó bí wọ́n máa wá sáwọn ẹ̀kọ́ léèwé gbà náà tí wọ́n lọ léèwé gbà orí àjà ìyá sọ́jà bàbá àwọn lọ́jà ni wọ́n lọ bú wọn a sì ń sínú àwọn sọ́jà àwọn àkọ́ àwọn àtàǹtà tó ń ṣe láwọn ọmọ tó ta ọ̀tá wọ́n á ní ọ̀rọ̀ tó náà pé à tó bá tó lọ tó lọ bá wọn tó lọ sí ìlú ẹni tí sọ yẹn ẹ̀dá tọ́pọ̀lọpọ̀ rẹ̀ nígbà tó dé. ọ̀pọ̀lọpọ̀ orílẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àti wọ́n sọ nígbà tá à sọ yìí tí wọ́n bá ń lọ nínú mùsùlùmí lọ́dẹ̀ ìfẹ́ èyí tó dé padà ní títí ìfẹ́ ó dé dáadáa èyí tó dé padà ní títí ìfẹ́ ó ti dé dáadáa bẹ́ẹ̀ náà ló tó ti dé nínú ọ̀ ìfẹ́ lẹ̀ ní àwọn gbogbo tí wọ́n ń sọ fún wa bí ẹ ní ẹ kò bá ọkùnrin àti obìnrin máa dòdò papọ̀ wọ́n ní ẹgbẹ́ máa tẹ̀lé ìmọ̀ bẹ́ẹ̀ coordination hmm, ẹgbẹ́ máa inú bí ẹni tẹ̀sán yẹn kò bá bẹ́ẹ̀ iṣẹ́ náà bá a nínú tẹ́sí sọ tẹ́sí sọ àtọ́sọ yẹn. yẹn ìyàwó bàbá àtàwọn. ti gbàgbọ́ tó kó tó bẹ̀rẹ̀ sáfù wàhálà àná rẹ̀. ìjọba bùrù rẹ̀ ẹ wá wo ti ayé ọ̀pọ̀lọpọ̀ ọmọ àti ìbàjẹ́ látara ìdòdò. àwọn oníkíyèsí àbàkà wọn ní ìlú láwùjọ sí ẹni tí ò ní òye fún yẹn ní ìbá ti dín náà lóbi yẹn àwọn òfin tí ò dáa nínú ìlànà tí wọn àwọn òsì tó dá wọn ti láàbù ká lọ sí ẹgbẹ́ ìjọba dá ọdá gbogbo àwọn ọ̀gá táwọn sì gbé wá amẹ́ẹ̀ka tó pọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀gá táwọn láti fi pọ́ọ̀jù jù àwọn ti dákọ̀ akáwọ̀ olúwa o mọ́ ọ̀gá ìṣọ̀lá tó dá wa lójú kí wọ́n tó wáyé pé ọ̀nà ọ̀wà alámùbí ládàá yìí. والله أعلم بأعدائكم mú àwọn ọ̀tá yín òun dá wọn nà òun tí wọ́n á fún yín lára òun tí ń sọ wọ́n fún yín láì fẹ́ẹ́ náà sọ́ra fún wa gbogbo ọ̀dọ́ ẹ pé gbogbo ètò ìgbésí ayé rẹ pátá ògbé lórí western ideology àtúkò tuntun bẹ́ẹ̀ àtúkò náà kó wà sàánú rẹ. وكفى بالله وليا وكفى بالله نصيرا ní alákọ̀yà sí òun tó fún wa lẹ́ni tá a sásọ̀dọ̀ ẹ̀ tó wọ́n sì ràn wá lọ́wọ́ káàmọ́ wá ràn lọ́wọ́ lọ́dọ̀ rẹ̀ tó wọ́n sì tó fún wa láti là wá sí gbogbo jíjẹ́ bìtínà ní jíjẹ́ ewu. ọlọ́run ní ẹkún lọ́mà. من الذين هادوا يحرفون الكلم أم مواضعه àwọn yẹ̀wúdí nínú òṣèlú wọn àbẹ́yìnká eléyìí àlàyé wọ́n ní níbi mẹ́niyẹ lèyìn jẹ́yìn lèbàyà lèyìn jẹ́yìn àwọn ará ti náà àwọn yẹ̀wúdí. يعرفون الكلم عن مواضعه وما wọ́n á ṣe kúrò ní ìmọ̀tọ́rọ̀ ọba àlejò láti fi nínú síra àwọn ti sàwọ́ gẹ́gẹ́ bí àwọn ìròyìn ànẹ́bì tọ́rọ̀ ọba àlejò láti ìròyìn ànẹ́bì wà fún ní tùmọ̀ ní. àmàwà díẹ̀ yìí wáyà kúrú náà yàtà àgbàlú nàìjíríà kàlàní kàlàní ìkàwé yìí wọn a máa fún un wọn tètè fún ayọ̀. nínú ẹ̀ ويقولون سمعنا وأطينا nítorí wọn máa fẹ́ lẹ́yìn òun náà ní wípé ọ̀sá nínú ìfìrà wọn fẹ́ parọ́ yẹn. ṣé ẹ̀ka ọlọ́run àti ẹni tó bá ti fẹ́ gbogbo ìfẹ̀sùn náà yọ̀ọ̀ba lẹ́yìn ní wípé gbogbo ọ̀pọ̀lọpọ̀ àwọn iṣẹ́ àwọn ìyẹ̀wù kí ìrọ̀lẹ́ là ní ọ̀pọ̀lọpọ̀ wọ́n pààyọ láti lè fún apáwọ́ kalẹ̀ ńlẹ̀ wọ́n apáwọ́ ẹ̀yìn nígbà tí àwọn kan tí wọ́n fẹ́ wọlé ìdẹ̀ nítorí wọn ní wọ́n sì yá sí àwọn ṣúṣẹ́ ìdẹ̀ àwọn fẹ́ wọlé táwọn ìjọba wọn lè ṣúṣẹ́ ẹja pè lọ àwọn ẹja máa ní kúkẹ́ ní. àwọn tó bá wọlé kúkẹ́ ní yóò ní wọn. tí wọ́n bẹ gba ìlú lẹ̀ tí wọ́n bẹ kú ọlọ́rọ̀ àbẹ́lẹ̀ wọn wà wọ́n ẹ̀yọ́ bàrà kàkà ọlọ́pàá. ibi wọn lọ rẹ o ibi ìwọ̀n bà kẹ́rọ̀ bàbá dùn. àwọn tí wọn táwọn fẹ́ wá dé àwọn olùsìnmọ́ kájẹ́ sí wọn ló kà ló jẹ́ bí pé ọlọ́wọ́ bá àti ìtọ́ lálùbọ̀ àti ìwọ̀n fún ayé pé ìwà ìbò náà máa ń wà dé bọ́ọ̀rọ̀ tí wọn ò ní sọ bọ́ọ̀rọ̀ tí wọn ní torí èrò pa ìwọ́n tó fẹ́ pa àtàkùn táwọn nílẹ̀ nìkan lẹ́dẹ̀. ويقولون سمعنا وأطعنا. nínú mẹ́tọ̀dù wọn tí wọ́n máa ń lò òun ni kí sọ jáde lẹ́nu wa ní sẹ̀mínà àgbọ̀

amẹ́ríkà wọ́n á gbọ́ ṣùgbọ́n àní tẹ̀lé ọ tó wọ̀ wọ́n ní ọ̀rọ̀ sọ yìí wọ́n làbá wa kò járe wọ́n ní ìgbà tí wọ́n wọ́n ní yẹn wọ́n lé

àyà wá ní ó pọ̀ ní sọ́ọ̀tù àwọn ìjọ ẹ̀ wá. Nítorí àwọn ènìyàn wú ní nínú ìgbé tí wọ́n nínú sọ́ọ̀tù lọ́kọ́ra ẹ̀ wá wù. Wọ́n ní àwọn ẹni náà nù ọlọ́run ìjọba àwọn ọmọ ìlú òdòdó jọ́ يا أيها الذين آمنوا لا تقولوا راعنا وقولوا وقولوا انظرنا واسمعوا وللكاف واسمعوا ẹni gbọ́ ọlọ ẹ tẹ́tí láti gbọ́ ọlọ. ìwọ̀n ni kẹ́ ẹ máa bọ́ iye ní pé ìyá mẹ́rin lákùn bá wa dé pẹ̀lẹ́pẹ̀lẹ́ ṣé sùúrù kú wa á máa gbọ́ tó ń sọ á máa gbọ́ yé díẹ̀ díẹ̀ abẹ́rẹ́ náà yẹ kó díẹ̀ díẹ̀ á máa gbọ́ yé díẹ̀ díẹ̀ yíwò ní kẹ́ ẹ sọ mo kẹ́ máa sọ àwọn yòówù ẹ má sọ àwọn yòówù àwọn ìyàwó ni wọ́n máa sọ ìsọkúsọ ní ọ̀rọ̀ yẹn. wọ́n sì máa ń ẹ ti máa tẹ́tí ẹ máa gbọ́ sáǹsọ ẹ̀rọ وللكافرين عذاب أليم رأينا أيضا والكلمة هي ذكر أو علمني wọ́n ti mú wọ́n wá sí ọ̀rọ̀ yẹn títọ́ yẹ kí wọ́n sọ ọ̀tọ̀ títọ́ yẹ kí wọ́n sọ lọ́dọ̀ máa pé ògbóná ìfọ̀síà ẹ̀ẹ́dọ́gbọ̀n ládàradà ọ̀rọ̀ tó pa náà ọ̀fẹ́ kó kú ewu ní òun jáde báyọ̀ ti dè nìyẹn ẹ̀ẹ́dẹ̀ ìyẹn náà ló ti pọ̀ jù lẹ́yìn jẹ̀mẹ́ nínú ọ̀rọ̀ àwọn mínísírì kọ̀ọ̀kan wọ́n máa wá wá àwọn terminology tó ṣe pé tí wọ́n bá kọ́ fẹ́ tí wọ́n fẹ́ tí wọ́n fẹ́ sábò sí fún èyí tí wọ́n á jọ bí táwọ́bíà nínú ìlú ìbàlágà irú ẹ̀ ni wọ́n máa sọ ẹ̀rí tí wọ́n sọ kẹ́mà táwọ́bíà tí wọ́n á sọ kẹ́mà táwọ́bíà kẹ́mà tọ̀nù.

wọ́n ti mọ̀ ẹgbẹ́ ìyẹn làwọn ti lè bọ́ lọ́wọ́ rẹ̀ sáà ọmọ tọ́lọ́ rẹ̀ àtàrà àbí pẹ̀lú inú ọ̀nà táwọn àwọn yẹ̀wù bí náà yóò débi wọn. láyé wọn ti wá àti eléyìí nígbà táwọn wà lè kéwò táwọn wà lè kéwò ìwọ́sọ̀ nǹkan táwọn yà ẹ̀rọ náà o ọmọ lọ ya òwúrọ̀ o ọmọ lọ ya kẹ́lẹ́ ọmọ lọ ya òwúrọ̀ ọmọ lè yà lọ́kùnrin àwọn yà lójú.

wọ́n ní fún àròyìn náà wọ́n lò náà ní àlàmálákọ̀ àbúrò àlàmálákọ̀ àdéhùn àlàmálákọ̀ wà séèkì wà ní bàbá wa. òun náà ti ń jẹ́ tòun káàdì àlàmákọ̀ táwọn àmákọ̀ fún bàbá látara ó tún kùn náà nìyẹn àbẹ́lẹ̀ wọn bá yọ àbẹ́lẹ̀ wọn wà ní ọ̀yà kúrú lọ́sẹ̀ ní náwó abẹ́lẹ̀ wọn kà. Gbọ́dọ̀mí wọ̀rọ̀ iná láyà ń rí àlùfínà sí i. Wọ́n ní wọ́n wá yí ọ̀rọ̀ yẹn padà pẹ̀lú ara wọn wọ́n máa ń sọ ọ̀rọ̀ yìí kọ́ nílẹ̀ yẹn wọ́n mú látara kí ni látara bòrí náà. Òdòdó náà ti ní kí ni o ìtumọ̀ àmọ́ àbọ̀ òun ni kéèyàn jẹ́ òkùnkùn kéèyàn kọ́ fúnra kéèyàn jẹ́ ẹni tó ṣe ní pé láàmé tútù ẹni tí ò lè dúró déédéé ẹni tí ó tí ó lè sí yìí ní sọ́ọ̀mù ẹni tí ò dúró lórí òdodo kánúgbó tí ó lè gẹ́ni tí ní sọ́ọ̀mù. wọ́n táwa lọ wò ó lẹ́nu yẹn bá túlù rẹ̀ lọ bí èyí òun náà ń sábà pé wọ́n náà rọ́ọ̀nà. rọ́ọ̀nà. Lọ ásìlè tí wọ́n fẹ́ tí wọ́n fẹ́ tà ló papọ̀. Bàbá ní rọ́ọ̀kà yẹ kà abẹ́kọ̀ọ́ ìlú abẹ́kọ̀ọ́ yẹ. Wọ́n mọ̀ máa dà pọ̀ rọ́ọ̀nà abẹ́ẹ̀ká rọ́ọ̀nà. على حفة العقل وعدم الرزانة في في القول بالقول والفعل طيب، الرزانة هنا هنا من يعني الرزانة من الرزانة بما نجد البيت أي الوفاء والثبات والثبات ماذا؟ التصرف kóra pé àwọn ọ̀gáyà ni. ẹ wá sí àwọn tó wọn yẹn láti lè dojú ọ̀rọ̀ yìí wọ́n wá yí sí ìjọ wọ́n mọ̀ wá sọ sí níbi àwọn ọ̀rọ̀ báyìí láti lè dojú báyìí lẹ́yìn láti lè fi da èkó báwọn mùsùlùmí lọ́wọ́ ṣe àìsí náà sí ní ìyẹn. wọ́rọ̀ iná ń wọ́tá àyàn fìdí. ولو أنهم قالوا سمعنا وأطعنا واسمع وانظرنا لكان خيرا لهم lẹ́yìn tí ó àti gbọ́ òdodo wọ́n rẹ́dì àti tẹ̀lé ọ̀rọ̀ ọlọ́run àbẹ́ ìjà ẹni tó tẹ̀ fọ́n bẹ̀rẹ̀ ọlọ́run àti bàbá láti já pé àti tẹ̀lé wọ́n di àwọn bàbá láti bọ̀ àbẹ́ ìjà ìjà. wàtọ́ àná fi fi. wàtọ́ alẹ́ kàfi ìfẹ́ nu fún ẹ̀sìn ẹni tó sì lè sọ́kọ̀ ní làbá ìlú kẹsì òun yá ní lè sábì lè sábì ẹni nàbí ìsọ̀rọ̀ òun náà lè tún máa àwọn kẹ́lìmọ̀ tá a fún jáde yìí pẹ̀lú ọdún báyìí ní ayé àwòrán àlàmà ọ̀tí. wàsú ìtàsọ́kù. wàsú ìtàsọ́rù wàlìgàbáwà. ọ̀rọ̀ kẹ́lìmọ̀ yẹn wọ́n tún fún àdéhùn tó kọ̀ máa wà lè wọ́n sọ́lọ̀ wà fẹ́yìn wọ́n tún fún àdéhùn tó máa lò kẹ́lìmọ̀ yẹn. ìjọba wa kù yẹn ẹ̀sọ̀ nínú eléyìí àlùbọ̀bá wà kẹ́rì. Nígbà wọn ti ròyìn aṣáájú fúnra ẹ̀kẹ́sẹ̀ ni ọ̀. Nígbà wọn ni àkẹ́lọ̀ wọn ni. Ẹ̀ma ìrẹ̀lẹ̀ yóò lẹ̀ sí àkúkẹ́ ní ìgbà. Ọ̀rọ̀ tí ń sọ ni wọ́n lè kẹ́lẹ̀. Wọ́n fẹ́ rọ́bì gbogbo ọ̀rọ̀ ìlànà. Àwọn èdè wọn ni yẹ. Kámẹ́jọ jọ

ó lè takò látàrí tiẹ̀ lọ́nà ọ̀gbọ̀n bó ti fẹ́ tẹ̀sí sí tiẹ̀ kò takò kankan lẹ́sì kò sí ìgbàgbà tó kò lábúrú kankan tó fẹ́ lẹ́sì ṣùgbọ́n látàrí tiẹ̀ ó lè má lè gbọ́ ọmọ ti látàrí tiẹ̀ mọ́ kọ́ wá lọ bẹ́ẹ̀ èyí tó wá ti fẹ́ tó bá bá ìdílé kan tó bá bá ìdílé kan èwo ni ọ̀bá ìdílé kan kí wọ́n lè lọ sọ̀rọ̀ bẹ́ẹ̀ lónìí. لا ينطق عنه إلا وحي يوحى àbí àwọn ọmọ aláàbí ti bẹ̀rẹ̀ lẹ́yìn tí wọ́n ti tẹ́lú láàbí ìyẹn tó fi ṣẹ̀mọ́lẹ̀ òun ìwọ́n láàbí ìwọ̀n lálàáfíà àbí kò wọlé rí pé lẹ́yìn tó bá lè bọ̀ lálàáfíà. ọ̀pọ̀lọpọ̀ àwọn àwọn àbá àti bẹ́ẹ̀ ni ojú tí àwọn àbá àti ọkọ̀ lẹ́yìn ṣùgbọ́n tó ń ka ilé àwọn àbá aládìyí àwọn àfóòkú náà òun ẹni máa ń lò ní ṣẹ́yìn ìbàjẹ́ ìdí bá fẹ́ lẹ́yìn ara ló mẹ́fẹ́ lé ìjọba wà láàmú ìjọba wà láàmú àpàtì. ṣùgbọ́n káwọn ìjọ yàrá lẹ́nu òṣìṣẹ́ àwọn ìyàwó ti nípìnlẹ̀ wọn á máa kà lẹ́yìn òun náà ní oríṣiríṣi mẹ́nu kùrá náà ìṣesí àwọn ìyàwó kìí لكن هذا كان هو ذلك كان يوجد هل هو مجنون يرجع للدكتور هذا ما بيجي هذا لا هي يا كمان لو تجي بالي ini láti pé tó bá ti di balẹ̀ tó bá wọn máa ń wọn bu jẹjẹ jẹ kẹ ẹ fẹ ọ̀rọ̀ ẹ náà lè kéde ọmọ ẹ kò bá ti ọ̀rọ̀ rẹ ní ìtumọ̀ náà ìtàn àjọ ìṣẹ̀lẹ̀ ìṣẹ̀lẹ̀ láti ẹni ọmọ àwọn àjọ ìṣẹ̀lẹ̀ máa ń bọ̀ nínú láàánú ọ̀tá káàlì lè bọ̀rọ̀ káàlì lè bọ̀rọ̀ rẹ̀ lódodo wa. ọ̀la ìṣẹ́wò náà làwọn ọ̀pọ̀lọpọ̀ náà wà nílé náà dá o nígbà wà láàrẹ̀ lẹ́nu o. nínú àwọn àṣeyẹ àwọn ìyẹ̀wù bí tó jẹ́ pé náà làwọn àtàkà àwọn ọ̀gá àti àwọn òṣèlú lẹ́lẹ̀ náà wọ́n tó kó dì. tó bá a lọ sí àwọn àbáwọn ọmọ ẹ̀fọ́ torí pé òṣèlú ti jẹ́ ìgbà yìí láti gbẹ́ni àkàbárò yẹ̀wùdí wọn náà sọ̀rọ̀ torí pé àrùn ìsìláàmù náà àkàbárò àmìkànkúl من آل الإسلام حصل آل اليهود ti jẹ́ ìgbà yìí láti gbẹ́ni òun náà àwọn àwọn tó ń pa àwọn àwọn yẹ̀wùdí fún wa àbúrò àwọn àrùn ìsìláàmù àbúrò àwọn yẹ̀wùdí. orí ìdílé lẹ́yìn wọ́n bá lù wá ẹja fúnra lọ́nà ọba àdéhùn ọlá wa ń sọ pé tí wọ́n ti lọ sí àwọn ènìyàn ní náà máa bọ́ ànábì náà fẹ́ náà aburú tẹ́sìn. wàlàó anáwó. وقوم ولكن لعنهم ولكن لعنهم الله فلا يؤمنون إلا قليلا ọ̀gọ̀rọ̀ náà gbàgbọ́ nínú wa àwọn díẹ̀ náà lọ gbàgbọ́ nínú wa tí gbàgbọ́ wọn ti ṣe wọ́n láǹfààní àwọn díẹ̀ náà ni. àwọn tí wọ́n gbàgbọ́ yẹn náà làwọn tí wọ́n dúró lórí ìlànà káàdì ìkẹlẹ̀ àlẹ́bí wa mú sábò nínú wa abẹ́lọ́ba ìgbọ̀lá ilé ìtàwé lè nínú ọ̀pọ̀lọpọ̀ fún láti tún bíi ẹ̀kọ́ ọ̀pọ̀lọpọ̀ àtàwọn àtàwọn ẹ̀fọ́ àgbọ̀ àti wájú tó ń padà àtẹ̀sẹ̀ làmọ́ àti wájú tó ń padà àtẹ̀sẹ̀. يهتدون وأطع الله ربكم ترجعون وأطع الله ربكم تبلغون أطيعوا وجيدوا فلا تظلموا أطيعوا وجيدوا فلا تكفلوا وأنتم إلى ربكم ترجعون وأنتم إلى ربكم تقلبون ẹ̀ṣẹ̀ ni tó lúwa ẹ̀ máa kààbò sí ẹ̀ṣẹ̀ ni tó lúwa ẹ̀ máa kúrò sí ma orúkọ ọ̀dọ́ lọ́run láwọn padà sí orúkọ ọ̀dọ́ lọ́run láwọn bá sí ká àní tó mo mo pààyà ní olùdíje wọ́n ní àwọn òṣèlú àwọn ọ̀gá nìyí wọ́n wá sára ẹ̀sìn wọ́n wá yí padà ẹ̀mú mi nìyí. Ibi ìdí máa bẹ̀rẹ̀ sí Náà, ẹ̀yin náà wà, ẹ̀yin náà wà, ọ̀rọ̀ kẹ́sàn yẹn nínú ẹ̀ náà ni, ṣùgbọ́n ilé ìwé nìkan náà kọ́, ilé ìwé nìkan náà kọ́, wọ́n ti ilé ìdájọ́ tó ní ìdára àwọn ọmọ ìyá láti wọ̀ ayà náà ló bá lọ. èyí náà sọ yẹn ayà lọ bẹ̀rẹ̀ ẹ̀ka ló bá lọ kọ́ wa ìgbẹ́ náà mú ìjẹ̀dọ̀ wa lọ. wọ́n máa àwọn ìyàwó tí wọ́n àwọn ọmọ ti rẹ̀ àwọn ti bẹ̀rẹ̀ nínú rẹ̀ bẹ́ẹ̀. wọ́n wà sọ́lá wọn bá jẹ̀ táàmù táàmù táàmù. wá ní sọ̀rọ̀ yẹn ìyá wa yà lẹ̀ àti àwọn ìyá òun ṣe àtẹ́kùn mẹ́ta náà yà lù lọ àti ìyá yà lẹ̀ wọ́n àlẹ́ wà ní kò náà wà ní kò fìdíra àti ìyá yà Fáàlẹ́ tìyẹ̀ tó dá ẹ̀kọ́ sí ìwé o, ó padà tó lọ ní ìyá yà lù láti bọ̀ wá ní pé máa ti yẹ àwọn mọ̀lẹ́ta ti ga lórí fún wọn léṣe gbàgbà. Torí ìdílé ìfọ̀fẹ́fọ́ náà ara rẹ̀ náà nínú ọ̀nà tí wọ́n ti ní ọ̀rọ̀ padà náà rẹ̀. Gbọ́dọ̀ lọ́la wò ó sí dáa pápọ̀ tàbí àwọn ọ̀rẹ́ káwọn náà láti sọ̀tẹ̀. Òun ni pé láti Tẹ̀bí. Wọ́n wá ṣáàjì àlẹ́ mi. 弄个大人回去，天天去写那个啊，外语，哎，而且在贵阳来这个老婆婆在这里，啊，每天做的活儿也蛮多。我打电话，他来了，他说呢，昨天给我发的，哎，完了，我买了，我昨天又买，昨天才讲，我家里那个东西弄完了，但是你今天呢，老板又不来了，今天老板又不来了，今天老板怎么打电话？爸。 nígbà tó ara ẹ̀ náà àmọ́ nígbà yà ìtàn àpá àbọ̀ ní àdìmí ìsìnlẹ̀ وعليكم السلام ورحمة الله وبركاته